أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله هذا وقفنا يومنا ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àtọ̀rọ̀ àlékún ìgbé àti ìgbé fún alágbèrè Muhammad ìkẹ́ àti ìjọ ọlọ́run ó máa bá àlẹ́bí àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìlérí àkìláàmù. a fi ọpẹ́ fún ọlọ́run ọba tí ó tún ṣe lọ́rùn fún wa láti máa tẹ̀síwájú nínú àwọn àlàyé eléyìí tí a ń ṣe nípa ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run تفسير القرآن أبلون اللهم اجعل القرآن لنا حجة ولا تجعله حجة علينا اللهم قرآني سلام جامدا دافوا ما سيني بالجو فما توجدون ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ní ìtẹ̀síwájú lónìí tí rọ̀mọ́dọ́ọ̀nù tó di mẹ́tàdínlógún ààrẹ rọ̀mọ́gọ́rùn ó ti ń lọ ààbẹ̀ ọlọ́run ẹnu omi tó kù sí jẹ́kálítì ẹ̀ṣẹ́ bẹ̀ gbogbo ń tá ṣe tá fún ìrọ̀nà ọ̀wọ̀ ọlọ́run yá lè rí ṣe àwọn nǹkan tá ṣe tá fún ìdínà ọ̀wọ̀ ọlọ́run yá lè ṣe أعوذ بالله من الشيطان الرجيم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 ní tó ní ṣe pẹ̀lú káwọn ìbẹ̀rẹ̀ gbogbo ń tà bá ti fẹ́ ṣe pẹ̀lú orúkọ ọlọ́run aṣàlàyé bákan náà ajẹ́kúnyẹ́ wa pé Allah kẹ́lùmọ̀ yẹn ó kọta lè fi wẹ mí ní àyàfọ́ ọlọ́run nìkan ṣoṣo ẹrú sí ọlọ́run kankan olórí tó fi lè gbé ẹ̀dá kankan ò lè jó ọ̀pọ̀ ní àyàfọ́ ọlọ́run náà ló lè gbé àwa bẹ̀rẹ̀ láti di Ar-Rahman Ar-Rahman Ar-Rahim a sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé fún wa nípa Ar-Rahman Ar-Rahim àfáàrà Ibn Kathir ní sàlẹ́kùn kẹwàá àfáà ní sẹ́rí orúkọ méjèèjì yìí lẹ́yìn bàbá àti ṣàlàyé pé Allah a ìtumọ̀ ẹ̀ náà ni pé pẹ̀lú orúkọ náà ọba alágbára ọba alìbí lè ṣe ọba ọlọ́pọ̀lọpọ̀ ní ọba ọlọ́pọ̀lọpọ̀ àná àwa ń ṣàlàyé pé àwọn àmọ́ràn òkè àwọn orúkọ yìí a lè fa ìròyìn jáde níbẹ̀ fún ọlọ́run torí pé ìsìláàmì mọ̀ṣàkọ́ ni mílíọ̀nù rahmati aláwájú ìlùmọ̀bá alága àáfàá níṣẹ́ lórúkọ méjèèjì yìí Ar-Rahman àti Ar-Rahim léyìí tí òòlù dúró ọlọ́run méjèèjì ọlọ́run wa ló jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n afáyọ láti bí àánú ìkẹ́ oore òun ni lójú pọ̀nà mímú nǹkan ló gbogbo ó pọ̀ sí pé kìí ṣe ìkẹ́ kékeré ìkẹ́ ńlá ni ṣùgbọ́n rahman aṣáàbù mọ̀lálágà mìíràn rìn kásọ̀ bí ọlọ́run bá jẹ́ rahman ìkẹyìn ẹdún gbogbo ju àwọn mímì lọ ìkẹ tí ń bẹ lára rahman méjèèjì ọwọ́ oríkẹ náà ni ṣùgbọ́n ọwọ́ oríkẹ tó bu àyà ọwọ́ oríkẹ tó pọ̀ ọba tí kẹ tí ò lálàá òun lọ́wọ́ ọba àlejò ọlá àwa níta bá ti gbọ́ eléyìí ìyẹn ní ọmọ ẹjọ́ yíwa kọ́lọ̀ ọba àlejò ọlá rọ́ọ̀mọ́nù dúnìyà wọ̀nà àfihàn asóhun náà lọ́ba tí yóò máa kẹ́ àwa mùsùlùmí àtẹni tí èsì mùsùlùmí láyé bákan náà tó bá tó wá di lọ́rùn ọlọ́run yóò máa kẹ́ wa àwa tá a bá ṣe tọ́ ọlọ́run nìkan àwa tá a bá ń kírun fọ́lọ̀ àwa tá a bá ń jọ́sìn fọ́lọ̀ ọwọ́ àwọn òkè wà lọ́rọ̀ ṣùgbọ́n láyé ń bì gbogbo ọlọ́run ó jọkẹ́ tó jò bá rọ̀ gbogbo àgbègbè ọ̀rọ̀ sílé wa tó òun bá rọ̀ gbogbo àgbègbè ọ̀rọ̀ sílé wa ṣùgbọ́n tó bá di lọ́rọ̀ ọlọ́run bá àlejò ọlá kò ní kẹ́nìkan àyàfi àwọn tó bá ṣe tiẹ̀ lára bá wá sí mọ́ tó rahman pé ọba àjọkẹ́ ayé ọba kí ni wọ́n tún sí àjọkẹ́ ayé nílẹ̀ yorùbá ọba wa mọ́ tún lẹ̀ rahmanu tó jù bá lọ ọkọjá ayé nìkan rahmanu tó dé ọ̀rọ̀ bọ́lá wọn sì sàwákẹ́ láyé bọ́lá wọn sì láàánú wa láyé tọ́ba tó wá di lọ́rùn yóò tọ́kẹ́ àwa tá a bá jẹ́ ní rẹ̀ ara tá a fi màgbálágbára lọ́lọ́run nìyẹn rahmanu dúníyàwó àhírọ̀ ọlọ́ọba yóò máa kẹ́ àwọn ẹni láyé yóò máa kẹ́ àwọn ọ̀tá rẹ̀ láyé àwọn tó sin lọ́n ọlọ́run kẹ́ wọn láyé àwọn tí ò sin lọ́n ọlọ́run ó kẹ́ wọn kódà nígbà míì àwọn tí ò sin lọ́n ayé lè máa dáa fún wọn tí ó máa jẹ́ ọlọ́run ọba fi ń dẹ a fẹ́ à ń fẹja àbẹ́ràn àbí inú àbísẹ́lù àkúté ọwá ń gbé jẹ ó ń gbé jẹ inú ẹ̀ wá ń lò jẹ́mọ̀ sáà nífẹ̀ẹ́ rẹ̀ náà nífẹ̀ẹ́ ìlú ṣùgbọ́n àrùrọ̀hìm àṣírọ̀hìmù láàáfírọ̀ àfáà ní tó bá wá di lọ́rùn àrùrọ̀hìmù ọba tí ó kẹ́ àwọn ẹni etí ẹ̀ lọ́rùn ó túnmọ̀ sí pé rahman rahman ló ju kíni lọ ó ju rahim lọ rahmanu ni pé ọlọ́run kẹ́yìn láyé àti mùsùlùmí àti kèfèrí àtẹni tó kírun àtẹni tí ò kírun olóòsà gbọ́bíbọ̀pẹ̀ gbogbo ọlọ́run bọ́ kẹ́ láyé rahmanu tó wá dọ̀rọ̀ ọlọ́run tó wá lo ìkẹ́ rẹ̀ tó pọ̀ yẹn tá a ní lórí rahmatu wa sáà ọba tí kẹ́ rẹ̀ fẹ̀ yóò kò ìkẹ́ wa lọ́rùn ṣùgbọ́n rahimu rahimu láàfin rọ̀ ọba tó já sí wípé tó bá di lọ́run àwọn tó bá ṣe tiẹ̀ nìkan yóò rárá sàwọn kẹ́ àáfàá wa ń sọ fún wa wọ́n mú ẹ̀rí wá nínú Quran pé nígbà tọ́lọ̀ wọn bá ń sọ nípa orúkọ yẹn ọlọ́run ni wákà lè mọ òbí náà rahima àṣẹ àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo nìkan rahima kánàbìlì mọ́mìnira rahima tọ́ba wa ti di ife lọ́rùn àwọn tọ́gbọ́ ọlọ́run gbọ́ nìkan lọ́wọ́ tó ń sàkẹ́ ọlọ́run kúta àwọn náà lára àwọn tí ó kù. bákan náà rahimu a tún ṣàlàyé pé àníṣífà rahman ọ̀nbẹ lára tiẹ̀ náà ṣùgbọ́n sífà yẹn méjì àti lìmọ̀mìnì abala àwọn olùgbàgbọ́ òdodo ni lọ́lọ́run bá ike ọlá òun yóò kẹ́. àfáwọn àbúlọ̀ Abbas ọlọ́run bá ní yọ́nú sí yẹn nínú àwọn tá a ṣàlàyé ọ̀rọ̀ wọn ká tó bẹ̀rẹ̀ tẹ̀síìrì níjọ́ sí tá a ní kò sí bí wọ́n ṣe máa ṣàlàyé Kùránì tí wọ́n ní máa mú nínú ọ̀rọ̀ wọn ọlọ́run bá kẹ́ wọn. àti Rahman àti orúkọ méjèèjì yẹn rọ̀kì Rahman ọkàn tó já sí wípé ibi tí kẹ ara wọn dé ṣùgbọ́n kan nínú wọn gbẹ́jù kan lọ ìkan nínú wọn ìkẹ́ rẹ̀ jìnnà ìkejì lọ òun náà ni ìkẹ́ ti Rahman ó ní kí ló fà á tá a ṣe ń sọ bẹ́ẹ̀ àáfàá wa ń sọ nípa wípé tá a bá ń sọ wípé ọlọ́run ọba àlejò ọlá ọba tó dá sí wípé ìkẹ́ rẹ̀ pọ̀ ni ọba tó já sí wípé ó máa ń sàánú gbogbo ẹni tó bá wù láyé ṣùgbọ́n tó bá di lọ́rùn fọ́nlá máa change kò ní kẹ́ ẹnì kankan lọ́rùn àwọn olùgbàgbọ́ òdodo. a tún ní nínú àwọn àáfàá gẹ́gẹ́ bí àáfàá wa Abu Ali Al-Farisi àwọn ẹlẹ́sẹ̀ rí rahman ismail amu fi jẹ̀mí ìyàrá wàhálì rahman wọ́n ní tá bá sọ pé àrùn rahman ara orúkọ ọlọ́run ni tọ́já sí pé gbogbo ọ̀ràn tí ń jẹ́ ìkẹ́ gbogbo ọ̀ràn ìkẹ́ òun ló kọ yẹ kó sínú tí nǹkan kan ti lè túmọ̀ sí pé ìkẹ́ ni làwọn ló kó sínú mo rò bóyá mi ò ṣé nǹkan báyìí ṣé ìkẹ́ ni ìkẹ́ ni ọlọ́run ọba ni ká sùn ká ni làwọn ọlọ́run ká fẹ́ jẹun ká ká lè jẹ ká má máa bẹ̀rẹ̀ àbúrò wa ọ̀wá mọ́tì ọ̀wá tí ẹ jẹ́ díẹ̀ bẹ́ẹ̀ tí ẹ fi lo ogun ara wà mọ́rùn ọlọ́run ọba ní. bákan náà àáfàá ní gbogbo ọ̀nà tó bá ti lè jọ mọ́kẹ́ ara ọlọ́run yẹn yàtàṣù bíi lọ́rù tààlà tọ́já sí ọlọ́run nìkan lálẹ́sẹ̀ sá ìkẹyẹ fún mo rò bóyá bí òye ọlọ́run ọba nìkan ní. ṣùgbọ́n rahim tó bá ti di lọ́rùn abala àwọn olùgbàgbọ́ òdodo obodo ti wò ó olùwà bí ìmú òmìnir náà ìhìmá àṣetọ́ba wá di lọ́rùn ọlọ́run ọba àlejò ọlá yóò wá sa àwọn ìlú kẹ yóò sà kẹ àfáàrà Mubarak ọlọ́run bá yọ́n sùn wọn àwọn sọ́ra ìwé ní ẹ̀rí ìdá súhílà tí wọ́n bá bi ọlọ́run léèrè ìgbà àárọ̀ ọlọ́run kó fún yìí ṣùgbọ́n wà rahim ẹ wá rí ọlọ́run ọba ọba àṣàbí ọ̀run ìdá alámúyús alúyẹ́kọ́tọ́ téèyàn ọba wá bí léèrè inú ó sì máa bí ọlọ́run àṣekéèyàn máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run inú ọlọ́run ọba fún àwọn ọlọ́run eléyìí orí gbèsè ọlọ́run ọba rẹ̀ ṣùgbọ́n ẹni tí ọba ti máa tọ ọ̀gá lọ́dọ̀ lọ bí ẹbí lọ́dọ̀ àyè ọlọ́run ó kàn bínú sí ọlọ́run àbínú sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa. jama arahman rahim alẹ́ rí orúkọ tá à ń ṣàlàyé yìí lọ yìí àáfàá níbi sílẹ̀ láàyè rahman rahim orúkọ tá à ń sọ yìí agbọ́dọ̀ kọ́ yí dáadáa gan. bàbá muhammad sọ́lẹ̀ àlùfẹ́ ìmíì àwọn ẹlẹ́sẹ̀ rí tábáwá mú ràhánù nìkan wá àbí wọ́n mú wá pẹ̀lú rahim ó ti kó ìròyìn gbogbo ẹ̀ sínú ó ti kó ìròyìn kẹ́yẹ sínú ṣùgbọ́n tí méjèèjì bá wá dá sí pé wọ́n jọ wà papọ̀ á wà á ṣàlàyé fún sẹ́rọ̀ rahman bilwasfi wa rahim bilfẹ́yìn á máa wá ṣàlàyé rahman pẹ̀lú pé ìròyìn ọlọ́run ọgbọ olékè a máa ṣàlàyé rahim pẹ̀lú pé ara àṣẹ sí ọlọ́run ara àṣẹ tọ́lọ́run bá àlékè ọlá máa ń ṣe òun gangan nìyẹn bàbá muhammed bin sọ́lẹ̀ àlùfẹ̀mí àwọn náà ṣàlàyé báyẹn bákan náà bisimilahi rahman rahim èyí tá a wá ń ṣàlàyé lọ yìí bàbá nínú àwọn àǹfààní tá a rí níbẹ̀ ká tó bọ́ síbi alhamdulilayi rabbil alamin. òun náà ní ìfìbáàtù àtẹ́lẹ̀ ìsìnlẹ̀ ìkẹrìmẹ́ ar wa jalla ọba òun ní jẹ́ àwọn orúkọ yẹn ọlọ́run ọba ní jẹ́ Ar-Rahman ọlọ́run ọba ní jẹ́ Ar-Rahim bàbá wa ní wá rí ara nǹkan tí méjèèjì kó sínú nínú ọ̀kẹ́ òun náà ní ìròyìn tó já sí wípé ìròyìn yẹn ó lè jẹ́ròyìn fọ́nà pé ara àrùn ọlọ́run ní bí ọba tí máa ń kẹ́yìn bákan náà ó tún lè jẹ́ àlùfẹ́ lílù ara aṣẹ́ ọlọ́run òun ni kọ́lọ̀ ọgbó kẹ́yìn bàbá wà mí ní ara tá a tó fẹ́ rí nìmú nínú bismillahir rahmanir rahim anna rububiyyata Allahi azza wa jalla mabniyatun ala rahmatil wasi'a lil khalqil wasila babaláà tún rí dìmú pé rùbíyà tá a bá ń ṣàlàyé ọ̀kan nínú àwọn ìran àkídà òun ni tàwíìdù rùbíyà ìmọ̀ ọlọ́run lọ́kan nínú àwọn àfààlù lọ àwọn iṣẹ́ tó dá sí ọlọ́run ló máa ń ṣe gẹ́gẹ́ bí kádẹ̀dà gẹ́gẹ́ bí kárọ̀dù gẹ́gẹ́ bí kápáyàn àṣà aráàlì dìmú nínú bísímì láì ràmánù rahim pé rùbíyà ọlọ́run jíjẹ́ ọlọ́run jíjẹ́ olùdarí ayé jíjẹ́ ẹni tó tọ́jú gbogbo ayé èyí tó wà fọ́lọ̀ ọba àlekè ọlá mọ̀bìlíjì àtọ́ aláwọ̀ ahmadu wa sáà a gbé lórí ìkẹ́ ọlọ́run tó pọ̀ ìkẹ́ ọlọ́run tó gbáàyè fún àwọn ẹrúsìn rẹ̀ tó jẹ́ pé kẹyìn ọrùn lépa bá wọn kọlọ̀ jẹ́ àsẹ́rọ́bìlà alamí ìlàyẹ ní ọba gbogbo ẹ̀dá ọba gbogbo àbálá ayé bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ kàánà sá ìlà yes alu máa náwó ábì rùbùbíyà aliyà rùbùbíyà bàbá ní ní bàtẹ́nìkan wá ń béèrè béèrè pé irú rẹ jíjọ́ ọlọ́run ni là ń sọ gan irú iṣẹ́ ọlọ́run ọba wo là ń sọ bí bàtà wa ń ṣàlàyé pé àṣẹ rùgbùbíyà àtọlọ́run tá à ń sọ yìí rùgbùbíyà tó àṣìwé wá ti kọ́ mi jíjẹ́ ọlọ́run pé ọba àlékè ọlá tó bá fẹ́ báyàn ó lè báyàn èyí wọn rahim torí pé rahim àti sàlàyé pé tó bá di lọ́rùn àwọn ẹni rẹ̀ nìkan ni ó sàkẹ́ tó bá ti á lè mú ọlọ́run bá kẹ́ àwọn mòmìnir torí pé káánà mi ni mòmìnir nà rahima yóò wá fìyà jẹ àwọn kèfèrí àṣẹ́rùkù bíyà yẹn rùkù bíyà tó áṣúgbé wá ti kọ́mi ọlọ́run gba àwọn kan mú pẹ̀lú yà yóò sì gbẹ̀san lára àwọn kan ẹ̀san pé wọ́n ṣe kíni wọn kò lọ́sẹ̀ fọ́lọ́ bákan náà rùkù bíyà tó rahma wà ìnáà àtòrìdìmú ń bẹ̀ pé jíjọ́ lọ́rùn níbi ìkẹ́ àti ṣíṣe ìdẹ̀ra fún àwọn ẹrú ẹ̀ àràǹkàtà níbi ìmọ̀ ẹwà yìí ọwá kùjọ sí irun alhamdulillahi rabbil alamin ṣùgbọ́n ká tó bọ́ síbẹ̀ bàbá mọ́dún sọ́lẹ̀ àlùfẹ̀mí nínú tẹ̀síìrì wọn wọ́n wá ń sàlàyé pé ọ̀rọ̀ ọjọ́ orí ọ̀rọ̀ tá à ń sàlàyé lọ níbi ìjẹta nípa pé bismillahir rahmanir rahim sáàyà bàbá wa ń ṣàlàyé wípé èyí tó wà rọ́ọ̀dì nínú àwọn nǹkan tó wà lọ́dọ̀ àwọn òun náà ní ká sọ pé bísímìláì rahman rahim kì í sara fatia kì í ṣe àyà tó mọ̀sẹ̀kínlà kì í ṣe àyà tó dádúró ádẹ̀rí bá ṣàlàyé ọ̀rọ̀ kan tí wọ́n wá níjọ yẹn nípa àdífì kan tánàbí sallallahu alaihi wasallam tó ní pé suratul fatia ọlọ́pin láàrin òun àtẹwé pínpín tó wá pín ìtẹ́rúbá tọrọ wà láàbùdí máa sáàlì ìtẹ́rúbá tọrọ ìyọrọ fún wọn wá mú wá wọn wá gé àwọn àyà yẹn wọn gé àwọn àyà yẹn bàbá ní tá a mọ̀ òun wípé àwọn àyà Quran gígùn wọn tá a bá ní káwò ó máa ń sábà gùn bákan náà láwọn pàápàá àwọn súrà tó dá sí pé àyà wọn wọn wá mú àwọn wá wọ́n ní tá a bá wá ní káwò ibi tá a wá lọ wọ́n ní fàyídá kúlíná ilẹ̀ lùbásímálátà áyà tó mìnà lùfátíà lásìmà áńtẹ̀kúnà áyà tó sábẹ̀ àtúntọ̀ ìlàtà alákọ́dẹ̀rẹ̀ àyàtẹ́yìn wọ́n ní tá a bẹ̀rẹ̀ sọ pé ká ní àlàfà áyà kan ló jẹnu fátíà ṣe ìbá sọ kọ́rọ̀ mẹ́ta lọ́wọ́ lóye ṣé fátíà súrọ́tìlì fátíà sáyà méje ni àbí méje kọ́ anídùmù méje ni ṣùgbọ́n arínú àwọn sálà tó láyà mẹ́fà ààrẹ tó ní àyà mẹ́jọ ààrẹ ṣàlàyé bí wọ́n ṣe pín ẹni tó láyà mẹ́fà ni ọyọ fáti àkókò bẹ̀ then àyà tó kàn yín fáti àkókò ẹ bá láyà mẹ́jọ ni ọkà fáti àmọ́ bákan náà àyà tó parí fáti àkókò ń pín sí méjì ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfáà láyà méje ni bàbá wa ń ṣàlàyé bíi pé tá a bá sọ wípé basmala bisimilayi aya kan nínú fatia ìdí ó túmọ̀ sí ni pé tẹkúnú aya tó sàbí atú tọ̀wí lata àlàkọ́bìrì àyẹ̀tẹ̀ yá àtúmọ̀ sí pé aya kéde tọ́kàn ìyẹn yóò ti lọ bò ní òdiwọ̀n aya méjì bàbá ní wàmínà lè màálù ìta àsì mà ánà tàkọ́rùbà aya fún kúlù àlọ́sùn wà lásùn ìta àmà nípìnlẹ̀ ni pé sísúnmọ́ àwọn aya ní gígùn àti ní kíkú ó mọ ojú ó mọ ó lè mọ́ni bákan náà yóò tàkọ́ rọ́bà tàkọ́ rúrù máa ṣe kí ni máa ń wà bẹ́ẹ̀ sí súnmọ́ wọ́n ní fọ̀sọ̀wà alẹ́dìlà ṣáka fi yí annal basma lata lẹ́sàt minal fata bàbá lè tó rilẹ̀ tọ́jẹ́ pé lọ́kọ̀ rẹ̀ the most authentic èyí tó fọkànbalẹ̀ jù òun náà ní ká sọ wípé bismillahir rahmanir rahim kìí sááyà nínú sọ́rọ̀ ìlú àti à. kàmọ́ arnold basma láta lenset ní bàkíyà ti sùwà gẹ́gẹ́ bó ṣe já sí wípé bisimilayi kìí sááyà kankan nínú obìnrin sùwà yìí lẹ́yìn ìta sọ́lá mi táwọn àfáà ni ó jẹ́ àyà ó jẹ́ díẹ̀ nínú àyà sọ́rọ̀tù námlì àyà iná rúmi súnà ìmọ̀ náà wàyínàwó bísímìláì ràmánàlọ́hìn lẹ́yìn àyà yẹn ẹnu àwọn àfáà kò pé bísímìláì ara àyà yẹn ló wà ṣùgbọ́n èyí tó rinlẹ̀ ju ọlọ́run àlà òun ẹgbẹ́ bísímìláì kìí sa àyà ẹ̀yọ̀ kan nínú fatia bí èsì èsì nínú àwọn yòókù ṣùgbọ́n àwọn sàábẹ́ kò pé òun náà fi bẹ̀rẹ̀ kọ̀ọ̀án bí wọ́n ṣe ibi sọ́ọ̀tù fatia wọ́n fi bẹ̀rẹ̀ àlùkò ọlọ́pàá ti sọ̀rọ̀ a ti wá yanjú eléyìí tá a ti máa ń tí bismillahir rahmanir rahim tó kó sínú ká tó wá bọ́ sínú alhamdulillahi rabbil alamin àfáàní nínú nǹkan tá a gbọ́dọ̀ lóye òun ni wípé ó kọ ọlọ́run tí ń bẹ nínú ááyà yìí àwọn orúkọ tó lóore nìyẹn ọlọ́run bá wá ń sọ nínú Al-Qur'an ọlọ́run ní kúlídì rúmọ́ha áwìdì rọ̀mọ́n ayámìnà tẹ̀lé ọ̀rọ̀ fàlàwọ́lá asìmá olùsìnà àṣẹ́tẹ̀ ẹ bá fẹ́ pé ọlọ́run ẹ fẹ́ ṣe àdúà gẹ́gẹ́ bí mùsùlùmí kúlídì rúmọ́ha ẹ lè pé Allah ó kọtẹ́lẹ̀ kankan ò lè bọ́rọ̀ jẹ́ nìyẹn àwìdì rọ̀mọ́n àfikẹ́ ẹ pé ọlọ́run ọba ní ọba rọ̀mọ́n ẹlẹ́gbẹ́ ọlọ́run ọba àlejò ọlá ẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀. àti báwọn kẹfẹ́rí gangan àwọn ọkọ̀ tí wọ́n ètì jù ọkọ̀ tí wọ́n kórira jù tí wọ́n ìfẹ́ gbọ́ òun làwọn ọkọ̀ tó wà nínú bismillahir rahmanir rahim wọ́n ìfẹ́ gbọ́ Allah tó pé Allah òun náà òun lẹni tá àlùmàlù ẹni tá a máa ń rawọ́ra sẹ̀ sí ẹni tá a máa ń yẹpẹrẹ ara ẹni fún ẹni tá a máa ń dìrẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ rẹ̀ ń fẹ́ gbókọ yẹn àṣẹ́rù àwọn orúkọ yẹn a lè máa fi pé ọlọ́run ọba àdékè ọlá a fi máa ṣe àdúrà sọ́lọ́ a fi máa tọrọ nǹkan láàfẹ́ lọ́dọ̀ ọlọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn làwọn kèfèrí náà ṣe ń sọ ọlọ́run bá wá ń sọ nínú àlùkùránì وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا ara nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní pé tẹ́ ẹ bá sọ fáwọn kèfèrí àwọn ọ̀tá ọlọ́run tẹ́ ẹ bá sọ fún wọn pé ẹ forí balẹ̀ fún ọba rahman ọba tí ó kẹ́ àwọn gbogbo ẹrù rẹ̀ láyé ṣùgbọ́n tí wọ́n àwọn èèyàn ẹni rẹ̀ kẹ́rọ̀rùn wọ́n mọ̀ wá bẹ̀rẹ̀ ọba rẹ̀ nígbà wọ́n forí kan wàsáàdà rẹ̀ yọ wà lé wọn kó ní jíjì nà ní ọba àlejò bí wọ́n ṣe ń torí wọ́n mọ̀ tó máa rẹ̀ mọ̀ ìtumọ̀ rahman rahim wọ́n mọ̀ wọn àbí láì kọ́rọ̀ wa ń bẹ̀ ṣùgbọ́n ká sun ọlọ́run inú dásí pé tí wọ́n ti ní problem òun ni tàwọn ìlú ìlòyíyà ọlọ́run nìkan ni ká máa sìn ẹ má sìn òkè ìbàdàn ẹ má sìn òòṣà ẹ má sìn òòrùn méjì ibi tá ti ní ṣòro nìyẹn abẹ́rẹ́ mímọ ìjọsìn fọlọ́ ọlọ́run tó wà lọ́nà bákan náà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́ sínú tafsiru alhamdulillahi rabbil alamin àṣẹ ọpẹ́ ni fún ọlọ́run ọba gbogbo àgbà ńlá ayé ọpẹ́ ni fún ọlọ́run ọba tó já sí wípé òun ló ń tọ́jú gbogbo ayé ọpẹ́ ni fún ọlọ́run ọba tó já sí pé òun lọ́sẹ̀ dá gbogbo tí ń bẹ alhamdulillahi rabbil alamin àwọn àfáà ní ká mọ́ ń bọ̀ yé ọ̀nà tá a lè gbà láti túmọ̀ ááyà yìí ọ̀nà tó pẹ̀ka ní bákan náà bá a ṣe lè ka ááyà yìí kèé sọ̀nà kan la lè bàbá lọ́dọ̀ àwọn àwọn àfáà tí wọ́n máa ń ka àlùkùránì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn pàápàá sábà àwọn tí wọ́n bá fẹ́ ka àyà yẹn alhamdu pẹ̀lú kọ́fúdáàlì ní dómọ̀ òun náà fi máa ń kà yóò máa wá jẹ́ múbítàdá wàhábà èyí ọlọ́dọ̀ àwọn oníkéwù àwọn ọbẹ̀yẹn púpọ̀ sórí alhamdulillahi alhamdulillah alhamdu ni ó máa jẹ́ múbítàdá lillahi jábù àti màjúrúrù yẹn òun ó máa wà ní màálù bàbá àṣẹ nílá ìlà hàmùdù tá a bá sọ pé ká máa dúpẹ́ kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sọpẹ́ àlàfọlọ sórí àyà tá à ń yìí àǹfààní tó wà bẹ́ẹ̀ pọ̀ ààyè eléyìí nìkan àlàyé orí rẹ̀ ọlágbára tá a bá ní alhamdulillah àṣetọ́nà ń bá ṣe wá lóore wọ́n fún ọ nílò òdòdó lágbájá ìyẹ̀wò tó o ṣe ọba o ní thank you Jesus thank you Jesus ó ń kí ẹni tí kò lè ṣe lóore ó ní á ọ̀la ṣe ò ọ̀la ṣe ò ní irú ẹni yìí ọ̀gbàgbọ́yé Suratul Fatiha torípàdà tó yẹ kó gbọ́yé ni wípé ọlọ́run ọba àlékè ọlá nìkan lọ pẹ́ tọ́ sí wọ́n fún ní ròdù ìyàwó rẹ̀ bímọ èyí tí ó fi sọ pé ọpẹ́ ní fọ́lọ́ à ó ní àwọn bàbá mi ò sọlọ́rùn àwọn bàbá òun ò ṣe kí ni wọn sọlọ́rùn á gbọ́yé bẹ́ẹ̀ pé ọ̀sẹ́ ní tó yẹ ká máa ọpẹ́ fún àyàfọ́lọ́ ọba àlejòọlá ṣùgbọ́n a tún rí nínú àwọn aṣíwájú rere fún wa nínú àwọn sálà tí wọ́n ti lọ gẹ́gẹ́ bí àfáàrà Sufyan ọmọ Uyayna gẹ́gẹ́ bí àfáàrà Urwa ọmọ Al-Hajjaj àwọn méjèèjì àwọn sọ wípé a lè ka ááyà yẹn bin nasbi wọ́n ní pé wọ́n wà aláìmọ́rí fíìlì àwà sọ pé alhamdulillahi torí kọ́ ọmọ jẹ́ ọyọ̀ lẹ́nu tó bá rẹ̀ nìkan tó níjẹ nínú wọn tọ́ba sí Allahu Akbar ó sì àwọn bíbí láì jẹ́jẹ́ ó sì bísí láì jẹ́jẹ́ alhamdulillahi rabbil alamin ọmọ àfáyìntì ìmọ̀fá ti alhamda òlọ́lọ́ wí ṣùgbọ́n ìtí majority ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀lọ́ká fún ní lómọ̀ kọjá pé tàdá àti kí ni òun lábà ṣùgbọ́n àdínú àwọn ọ̀sán pé ó lè jẹ́ alhamda wọ́n ní yóò wà túmọ̀ pé a ti mú nǹkan kan àti pamọ́ sóti èrè sí àti mú fìrìlì èyí iṣẹ́ àwọn afúnláwò ni ó lè já sí wípé ashkuru lọ́à mò ń dúpẹ́ fọ́lọ̀ tàbí ahamadu mò ń dúpẹ́ nírú ọpẹ́ wo alhamda lọ́pẹ́ tó ṣe wípé dìlá ọlọ́run nìkan lọ́ba tá a mọ̀ fún ọlọ́run nìkan lọ́ba tọ́já sí wípé wọ́n sí ọpẹ́ yẹn àbá ní tó bá rí bẹ́ẹ̀ kíkà yẹn ṣááfún kìí ṣe tó kọ́mọ̀ èyí tó kọ́mọ̀ náà ní ká fún ní alhamdu ṣùgbọ́n àfa àlá gẹ́gẹ́ bí àfa àlá hasan àti zaidu ọmọ àlejì àwọn láti ẹ̀lẹ́pẹ̀ ní alhamdu bíkẹ́sìrì dáàlì táàmù wá sọ wípé bísí ńlá yóò rà mọ́ ní ọ̀rọ̀ yìí ní alhamdu so orí lẹ́yìn lè mọ̀ tá bá náà máa ń pè ní ọkẹ́wó àwọn ní tí ó fa ni pé bísmì bá kọ́ bẹ̀rẹ̀ bísmì ara fi já mi lọ́wọ́ fún àdékẹ́sọ̀ ní ọkẹ́ òun ló wá fún gbogbo àwọn ọkọ̀ náà yẹn àti gbogbo tá a sọ̀rọ̀ bísmì ó bá kẹ́ sọ̀rọ̀ láàyè ó bá kẹ́ sọ̀rọ̀ rahmani ó bá kẹ́ sọ̀rọ̀ rahimi ó bá kẹ́ sọ̀rọ̀ alhamdi ṣùgbọ́n kìrọ̀ ẹlẹ́yìn náà kò fi gbogbo ara gbajúmọ̀ èyí tó gbajúmọ̀ náà ní ká ní alhamdulillahi rabbil alamin afáwa Abu Ja'far ibn Jarir àtọ́bárí ọlọ́mbà ní kẹwọn wọ́n ní tàà bá ní alhamdulillah ashukru lillahi khalisan dúnà sáàrì mọ́ yu'badu min dunihi asẹ́tùmẹ̀ ní pé ọpẹ́ tó mọ́ panagada ọpẹ́ eléyìí tí ò ní àmúlùmọ́là ọpẹ́ táà tó ní ń ṣàìmọ̀re mọ́lẹ́yìn rẹ̀ afifọ́rọ̀ wa àmìkì ọlá nìkan á dẹ̀ ní pé tá a bá wò nínú nǹkan tí náà ọlọ́run máa ń dọ̀ sí òun náà ní kẹ́rù ó máa dúpẹ́ fọ́lọ́ ọlọ́run bá ọlá ó tún jẹ́ kí súrà tí wọ́n fi àṣẹ̀ṣẹ̀mí ayé àwa mùsùlùmí ọpẹ́ tọ́lọ̀ bá ṣoore fún wa ọpẹ ni tí ń tí ọ̀dọ́ wa lọ́rùn bá ala ọpẹ́ nínú hadith Ànábì ó ní ajaban li amril mu'min ẹ̀rí alámọ̀rí mùmíní alámọ̀rí àwọn mùsùlùmí àwọn olùgbàgbọ́ ọmọ ń ṣe nílé kí ló fà á tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn tó oore bá ṣẹlẹ̀ sí wọn sọ̀bárọ̀ yóò wá ṣe sùúrù tí dáadáa bá ṣẹlẹ̀ ṣàkárọ̀ yóò dúpẹ́ fọ́lọ̀ kò ní sọ pé àwọn ògbọ́n bàjẹ́ bàjẹ́ ọpẹ́ tó fi fọ́lọ̀ ọba yẹn yọ wà jẹ́kù yọ máa lékún bàkánà ọ̀yọ́ ńlá oore yóò wá jáde níbẹ̀ bákan náà tó bá já sí pé ìbànújẹ́ ìnira tí ò tẹ́ ẹ̀mí lọ́rùn òun ló ṣẹlẹ̀ sí mùsùlùmí sọ̀bárọ̀ yóò wá sí sùúrù fàkádà fẹ́lọ́là yóò tó wá já sórí fún àṣẹ tí wọ́n fẹ́ lọ́dọ̀ wa ni pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ sí wa ká máa dúpẹ́ fọ́lọ́ nínú hadith anábì sallallahu alaihi wasallam ó ní ilé kan bẹ̀ nínú àlùjánnà wọ́n pè ní baitul hamdi níbi tọ́lọ̀ ọba nípa hamidude odidi ilé kan bẹ nínú àlùjànnà ilé wo náà máa ń pè bẹ́ẹ̀tù hamidu ẹni tó ọmọ rẹ̀ bá kú pàápàá ọmọ rẹ̀ bíi méjì ó bímọ kínní ó kú ó bí kejì ó kú àbóbímọ kan ó kú nínú àwọn ọmọ tó tóbi ìmé tó kú dẹnakọ́ni kátàlélà àwọn sábà méjì ọmọ méjì pọ̀ wá sọ pé tó àwọn ìyá ilé ọ̀kan wọ́n tún ti dé ọ̀sán pé wọ́n tó ti pe léyìí tó tó ti pe léyìí ó gbà pọ́lọ́ lọ́pa ọmọ òun irú ẹni bẹ́ẹ̀ tí ò sọ sọkúsọ tí ò sọ tọ́ka kò yí máa rìn wọ́n á wá kọ́ ilé fún lálìjánà wọ́n máa pe léyìn ní ilé ọpẹ́ ilé àwọn tí máa ń dúpẹ́ fọ́lọ̀ lórí ìtọ́lọ́ bá ṣe fún wa alhamdulillahi rabbil alamin jama níbi ká dúpẹ́ yìí gbogbo oore tí bá ń bẹ lọ́wọ́ ẹni a máa dé mọ́lẹ̀ téèyàn bá ń dúpẹ́ fọ́lọ̀ oore tó ti jẹ́ tẹni kò ní sá lọ bákan náà tẹ́rú bá tún dúpẹ́ oore tọ́lọ̀ ò tí ì ṣe fún ọlọ́run ó tún wá ṣe fún ọ ara ń tá a máa rí di ìmọ̀ níbi ọpẹ́ nìyẹn àfààní tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí yálà ń tọrọ ọba ṣe fún wa ọtẹ́ wa lọ́rùn àlùdúlélà tí ń tọrọ ọba ṣe fún wa tí ọba tó tẹ́ wa lọ́rùn alihamudulilayi alakulehali alihamudulilayi alakulehali àṣẹ mo tó fọpẹ́ fún Ọlọ́run lórí èyíkéyìí tó bá ṣẹlẹ̀ sí mi nínú àwọn ìṣẹṣẹ alihamudulilayi rọbìlá àlámín jama àṣẹ níbi ká máa dúpẹ́ yìí ibẹ̀ lórí eré wà fún wa àwọn ọmọ ọba bẹ̀rẹ̀ Quran pẹ̀lú ọpẹ́ àwọn mòmìnì alámọ̀rí wọn ọpẹ́ tó orí bá ṣẹlẹ̀ ọpẹ́ bínú wọn bá ń bàjẹ́ ọpẹ́ ni kìí wá sí pé mùsùlùmí yóò máa wá ṣọ̀ṣọ̀ ìṣọ̀ nípa ọlọ́ bí kò sí pé yóò máa dúpẹ́ fún ọlọ́run ọlọ́jà ni máa dúpẹ́ fún ọ alhamdulillahi rabbil alamin àwọn èèyàn níbi wa dàrú alayhi salatu wassalam níbi tọ́lọ̀ ọba mọ̀ yọ ọpẹ́ dé gbogbo àwọn tí bá ń dúpẹ́ fọ́lọ̀ ọlọ́run tó fún wọn ọlọ́run wá sọ fún wa nínú àlùkùránì nípa wípé nínú àwọn tí máa ń dúpẹ́ fún Ọlọ́run anábì wa dáúdà ọjà kan nínú wọn àwọn aráalé rẹ̀ bí anábì wa Sulaiman àwọn yẹn máa ń dúpẹ́ lórí orin tọ́lọ̀ ọba ṣe fún wọn Ọlọ́run bá wá ń sí wá àti wàrà náà Ọlọ́run bá wá fẹ́ kápọ̀sì wọn ìyẹn máa lu aláàdá àwòrán ṣokọ wàkọ́lì ìlọ́mìnira ìbàdí àṣà fún Ọlọ́run bá àlekẹ́ ọlọ́wọ́ sọ fún gbogbo wa ó ní sẹ́ rí ẹ̀yin aráalé ànábì wa dáúdà ẹ máa dúpẹ́ fọ́nà torí bọ́nà wọn bá sí yín lóore àṣetọ́nà wọn bá sì àti ẹ náà lóore kí láàmú rí alhamdulillah wọ́n fún ọ ní ròdù mọ́ lóore kan jẹ́ ọlọ́wọ́ alhamdulillah ìbànújẹ́ ló ṣẹlẹ̀ alhamdulillah aláàkúnlẹ̀ hálẹ̀ alhamdulillah aláàkúnlẹ̀ hálẹ̀ téèyàn bá ti lé ń dúpẹ́ báyìí yóò máa jẹ́ kí tiẹ̀ ọ̀dá níwájú ọlọ́run ọba àfikì ọlá àfáwá ìlò kẹfẹ́ ọlọ́ba nìyọ́n sí wọn àwọn wá ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ àwọn aṣíwájú rere fún wa nípa ká máa dúpẹ́ wọ́n jẹ́ kó yé wa pé ọpẹ́ nínú nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe ni afárá abdullahi ibn abbas radiyallahu anhu àwọn sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní qala umar radiyallahu anhu qadi'un limna subhanallah wa la ilaha illallah wa mal hamdulillah wọ́n làbára umar sọ pé wọ́n ti fi mọ̀ wá ká máa ṣàfọ̀mọ́ fọ́lọ́ pé subhanallah níwájú fọ́lọ́ wa la ilaha illallah kò sẹ́ni tó yẹ káwọn sìn àfọlọ́ famala hamdulilá bó wà ní tọ́pẹ́ àbá wa ń sọ wípé sóòrí ká sọ pé ọpẹ́ ni fọ́lọ̀ kẹ́lùmọ̀ tán rọ̀bíyà lọ́rùn nafsi yìí àṣekáwọn dúpẹ́ yẹn gangan ọlọ́run ọba yọ́nú sí fúnra rẹ̀ kéèyàn máa dúpẹ́ sọ kí nìsí kí máa dúpẹ́ mo dúpẹ́ fúnra mi o èmi náà dúpẹ́ fúnra mi o èmi náà dúpẹ́ fúnra mi o ọlọ́run gan tó wá dúpẹ́ fúnra rẹ̀ á pọ̀ gbọ́dọ̀ àtàṣọ yé níbi tí ọpẹ́ pàtàkì dé ọlọ́run gan tó wá ní alhamdulillah sọ ọlọ́run náà ní Allah àṣọ ọlọ́run bá fi ń kọ́ èmi àti ẹgbẹ́ tó bá ṣe wá lórí káwọn ṣe kí ni o káwọn dúpẹ́ fún un. bákan náà àáfàá wa kúmọ̀lù wá sọ fún àáfàá wa àlejò àti fún àwọn èèyàn rẹ̀ oníṣòrí la ilaha illallah wa subhanallah wallahu akbar kọ́dí àwọn fúnra a bàbá alhamdulillah àti ma ẹ̀sán ńlá tó bẹ́ẹ̀ mi ká máa ní la ilaha illallah àti ma ti subhanallah àti ma ti Allahu akbar bó wà ní ti alhamdulillah àfa àwọn náà wá ń sọ tó dọ bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ bá àfa àwọn ọmọ rù alì lọ́dọ̀ ibùdó abbas lẹ́ǹkì yẹn wọ́n gbà wá ó ní kẹ́lìmọ̀ tó àhábà ọlọ́run tààlà nínú sí i ọ̀rọ̀ kan ni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí fúnra rẹ̀ wàrọ̀ bíyà á nínú sí i ọlọ́run bá àlékè ọlájọ́ ní sí fún rẹ̀ wá àhábà àǹtùkọ̀ ọlọ́run wá fẹ́ ká máa sọ lọ́pọ̀lọpọ̀ ká máa sọ ọ̀pọ̀lọpọ̀ alhamdulillah alhamdulillah alhamdulillah kọ́kọ́ bá nìkìlọ́lá ó bá wọn ló wọ́n. afọwọ́ ibn Abbas ó ní sọ orí alhamdulillah kẹ́límọ́tù ṣòwò ọ̀rọ̀ kátà fi máa ń fi ẹ̀mí ìmọ̀ọ́mí hàn sọ́wọ́ ni ó ní tẹ́rùwá ìlà kọ́ọ̀lá làábùdù alhamdulillah tẹ́rù kan bá sọ pé mo dúpẹ́ fọ́lọ̀ kọ́ọ̀lá ṣàkárọ̀ ní abudi ọlọ́run ní máa wẹ́rù mi o ẹrù mi dúpẹ́ fún mi ẹrù mi o ó dúpẹ́ fún ìmẹ̀ ọlọ́run ọba kìkì ọba nínú ọ̀rọ̀ míì a tún rí àwọn àkọọ́lẹ̀ míì eléyìí tó dá sí wípé ó yàtọ̀ séyìí tá a sọ yẹn àfa àwa káàbùl àhbà káàbùl àhbà àwọn ní alhamdulillah fanáwù lọ́ọ̀rù wọ́n ní ká máa sọ pé àdúgbẹ́ fọ́lọ̀ wọ́n là ní ọlọ́run náà àfa àwa dùhà àwọn ní alhamdulilayi ridaru rahman wọ́n ní ká máa ṣe alhamdulilayi òun ló dàbí aṣọ tọ́lọ́ máa gbé wọ̀ téèyàn bá ti lé dúpẹ́ bọ́lọ́ ó túmọ̀ sí pé ọpẹ́ rẹ tó ń dáàbì ara tọ́mọ onífẹ̀ẹ́ tó máa ń gbé wọ̀ bákan náà a tún rí àwọn ọ̀rọ̀ míì tó tó yàtọ̀ sí eléyìí ní ọ̀dọ̀ àwọn tí wọ́n síwájú wa lọ nínú àwọn onímímọ̀ tá a padà máa ṣàlàyé rẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run nígbà tó bá di ní ọba àti láàmú mẹ́ta àbọ̀ òun láàmú dúró nítorí ìbéèrè tó lè fẹ́ náà wáyé àtòrí àwọn nǹkan mẹ́rin. a máa wá ṣàlàyé lọ lọ́la ọlá tí ń bẹ fún ká máa dúpẹ́ fọ́lọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn aṣáájú rere fún wa òun la kí wá nìtumọ̀ rọ́bìlà àlàmíìn ìtumọ̀ rọ́bìlà alamin àlàyé lẹ́kùnrẹ́rẹ́ yóò wáyé ṣùgbọ́n kábíjẹ́pá túmọ̀ àyà ẹ̀tàn bá máa tẹ̀síwájú lọ́la sẹ́ẹ̀rí náà bá ń sọ wípé rọ́bìlà alamin kẹ́lmà rọ́bù ibẹ̀ ni rùbùbíyà ti jáde tá a bá ń sọ̀rọ̀ ọpọlọ ọba àlekè ọlá òun náà lọ́ba òun lọ́ba tó dá gbogbo nǹkan òun lọba tó dálẹ̀ òun lọba tó dá sánmà òun lọba tó dá ẹja òun ló dá ẹyẹ irúgbìn ìgbín èèyàn ẹyẹ àjànú èèyàn dúdú èèyàn pupa èèyàn funfun àfin àyìnrín ọlọ́run abúlé àbúkú wa kèé máa ṣe pọ́nà wọn bá dá wa lásán bí kò ṣe pọ́nà ló ń mójú tó wa òun lọba tó ń ṣèjẹ ẹ̀mú fún wa òun lọba tó já sí pé a máa fìjọsìn wa fún lòdòdó àṣẹ ọba tá a ní ká máa dúpẹ́ fún yẹn Rabbil alamin òun náà lọba gbogbo àgbáńlá ayé òun lọba tó dá àwa tá a jẹ́ èèyàn òun lọba tó dá àwọn àlìjàn náà òun ló dá àwọn ẹranko òun ló dá àwọn àrùwẹ̀ tẹ́lẹ̀ yìí bá ti lè yé wa á wà á ma pàtàkì ká máa dúpẹ́ fọ́lọ́ kí la wá gbà lérò rẹ̀ lọ́pẹ́ irú ọpẹ́ wo la máa dú fọ́lọ́ tẹ́nìkan bá ń sè alhamdulillah alhamdulillah alhamdulillah ó ti wá mílíọ̀nù lójoojúmọ́ kéèkì ló fọ́lọ́ sáà lè kàwé ẹni bẹ́ẹ̀ aliyu rutaba ṣáàkìrá nìlá sáà lè kẹ́ni ẹkẹ́ni tí ń dúpẹ́ fọ́lọ́ là àlekàkọ́ kí ló dé tá àlekàkọ́ gbogbo eléyìí láwọn ṣàlàyé tá a bá rẹ́nìkan tọ́já sí pé gbogbo òsèmí ayé alhamdulillah ni kèé wá lò fún ọlọ́run ọ̀rọ̀bọ́ọ̀lù ní ìbáwí obìnrin ni olórin jáàmù gbogbo tọ́jọ́ mọ́tọ́ ọlọ́run òun ló kórira ṣùgbọ́n lọ́lọ́ alhamdulillah àwọn àṣẹ sáà karú ẹ̀ ní ẹkẹ́ni tó dúpẹ́ fọ́lọ́run là àlè kí ló fà á tá a fi lè kà fún gbogbo eléyìí láti wá bẹ̀rẹ̀ tẹ̀síìrì tó wá di lọ́la abẹ́lọ́ kó sọ ẹ̀mí ìwádìí ọ̀la kó sọ ìlú ọ̀la ibi láti ara gbélé mi sọ̀rọ̀ hálàkà ọ̀rọ̀ ìbáraẹni àṣàgbà ńlá ìlà ìlà àǹsà àṣẹ fún kàwá tó wílé sọ̀rọ̀ hálàkà ọ̀rọ̀ ìkàwọ́